كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته wa fún wa sí ayé tó jí wa sí ààyè tó sì jí kálukú sáàyè Allah utaala ó jí wa látàrí ti Islam torí pé yọ̀ǹda fún wa láti kírun tàárọ̀ yìí ní jẹ̀mà abẹ́ Allahu Ta'ala kó gba náà ní ìbádà fún wa àwọn táàsì kí ní jẹ̀mà náà bóyá akí fúnra wa ni bóyá nínú ilé wa nítorí ìdí kan àbó mẹ́rin tọ́lọ́n kó gbà a máa tẹ̀síwájú nínú àlàyé ṣókíṣókí lórí àwọn àhádì tó wà nínú ìwé 200 golden hadith tí abdulmalik mujahid tó kọ ti iléeṣẹ́ tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹrìnlélógún hadith 24 nínú ìwé náà ni a àti ṣe apá kìíní rẹ̀ lánàá tá a pè ní twenty four a láàárọ̀ insha Allah apá kejì rẹ̀ tí ó jẹ́ twenty b tí a parí àdìsẹ́ bó tilẹ̀ jẹ́ pé àdìsí yẹn gangan tó wà nù àdìsí àkójọ Imam Muslim rahimahullah rahmatan wasi'a àdìsí two thousand five hundred and sixty four mọ̀lẹ́gbẹ́ ibi tí wọ́n kọ́ dé nínú òwe yẹn ó sì ṣẹ́kù díẹ̀ lónìí ti sọ yìí Muslim ó sì wà ní ogójì àdìsí imam Nawawi náà alahadis lọ́kọ́mis wasalasi ní àdìsí thirty five nù àdìsí ẹlẹ́karùndínlógójì nínú ogójì àdìsí imam Nawawi ṣùgbọ́n ìwé yẹn là ń lò ibi tí wọ́n bá déun náà láàbàdì èyí tí a kà lánàá ń járí ẹnikẹ́ni inú wa tó lè bá ní tó lè mú wá bá ń rí náà. wàlá tàkàtàdù wàlá tàkàtàdù ولا تنجسوا ولا تبغضوا ولا تدبروا kí ni dára lè mú tàlẹ̀ àṣìṣe kékeré kan wà nínú ìjọba kàkínì láà ló bẹ̀rẹ̀ kì í ṣe wà lá láà láà tàhà mahmud ní ti ẹ̀ ta tọ́ lánàá tún bẹ̀rẹ̀

ó lọ pé lá ẹjẹ́ gbogbo ọjọ́ ká látàhásádù wàlátànájáṣù wàlátàbàgọ́dù wàlátàdàbárù títàárọ̀ yìí méjì ẹsẹ̀ méjì náà ni wàláyàbẹ̀ wúbẹ̀ wàláyàbẹ̀ wàláyàbẹ̀ ولا يبع ولا يبع ولا يبع ìjájọ sọ́lẹ̀ mẹ́ta wàlá yábì wàlá yábì wàlá yábì bàdúkùm bàdúkùm bàdúkùm ìjájọ sọ́lẹ̀ mẹ́ta bàdúkùm bàdúkùm ba'dukum wala yabi' ba'dukum wala yabi' ba'dukum wala yabi' ba'dukum wala yabi' ba'dukum wala yabi' ba'dukum wala yabi' ba'dukum ولا يبع بعدكم ولا يبع بعدكم ولا يبع بعدكم جاجو سولي ميبا ولا يبع بعدكم ولا يبع بعدكم ولا يبع بعدكم على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد على بيع بعد ولا يبع بعدكم على بيع بعد ولا يبع بعدكم ولا يبع بعدكم على بيع بعد ولا يبيع بعدكم ولا يبيع بعدكم على بيع بعد على بيع بعد ولا يبيع بعدكم ولا يبيع بعدكم على بيع بعد على بيع بعد ولا يبيع بعدكم ولا على بيع بعد ولا يبع بعدكم على بيع بعد ولا يبع بعدكم على بيع بعد ولا يبع بعدكم على بيع بعد ولا يبع بعدكم على بيع بعد ولا يبع بعدكم على بيع بعد بعدكم Ìjájọ sọ́lẹ̀ máa. Yábí bá àdúkún aláṣẹ ìbáàdìn. Wàlá yábí bá àdúkún aláṣẹ ìbáàdìn. Wàlá yábí bá àdúkún aláṣẹ ìbáàdìn. Wàlá yábí bá àdúkún aláṣẹ ìbáàdìn. Wàlá yábí bá àdúkún aláṣẹ ìbáàdìn. Káàkà láti bẹ̀rẹ̀. لا تحاسدوا ولا تنجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعدكم على لا يكفي ولا يبع ولا يبع بعدكم على لا تبرع لا تحاسدوا ولا تنجشوا ولا تباغضوا wàlá tàdàbárú wàlá yábẹ̀ ba'dukum ala bai'i ba'd wàkúnù ìbádà wàkúnù wàkúnù ìbádà lọ́hì bàbá àwọn gbọ́lọ̀ méjì yẹn bá mọ́ ń lọ mọ́ṣáláṣí dáadáa kúnù àti ìbádàlá yẹn gbogbo ẹ̀ la máa ń gbọ́ yẹn jímọ̀ àwọn afáàní jímọ̀ ìbádàlá ìbádàlá ìyẹn ní wùlẹ̀ ìsàlẹ̀ wàhálà púpọ̀ lórí yẹn وكونوا وكونوا وكونوا عباد الله عباد الله وكونوا عباد الله وكونوا عباد الله وكونوا عباد الله وكونوا عباد الله وكونوا عباد الله وكونوا عباد الله ìdájọ́ sọ́lẹ̀ mẹ́ta wàkúnú ìbádàlọ́ọ̀ì wàkúnú ìbádàlọ́ọ̀ì wàkúnú ìbádà ìkwánàn ìkwánàn ìkwánàn wàkúnú ìbádàlọ́ọ̀ì wàkúnú ìbádàlọ́ọ̀ì ìkwánàn وكونوا عباد الله إخوانا وكونوا عباد الله إخوانا وكونوا عباد الله إخوانا وكونوا عباد الله إخوانا وكونوا عباد الله إخوانا dájọ́ ìwílẹ̀ márùn wàkúnú ìbádà lọ́hì ìkwọ́nù náà wàkúnú ìbádà lọ́hì ìkwọ́nù wàkúnú ìbádà lọ́hì wàlàyẹ́bẹ̀ẹ́ ولا يبع بعدكم على بيع بعد وكونوا عباد الله إخوانا ولا يبع بعدكم على بيع بعد وكونوا عباد الله إخوانا ولا يبع بعدكم على بيع بعد وكونوا عباد الله إخوانا أكبر هذه جروب مجيء àwa yìí ní group one ẹ̀yin ní group two so táwa bá sọ wà láàyè abẹ́ bá àdúkùn àlà abẹ́ ìbá dín ẹ̀yin ní wà kú ní ìbàdàn láyé ìwàna ẹ̀tún àtún bẹ̀rẹ̀ wà láàyè abẹ́ bá àdúkùn àlà abẹ́ ìbá dín àwa tún dáhùn àtúntún bẹ̀rẹ̀ náà ẹ̀jẹ̀ káwọn bẹ̀rẹ̀ wà láàyè abẹ́ bá àdúkùn àlà abẹ́ ìbá dín wọ̀lẹ̀ dáhùn yà jọ ìwọ̀n mahmudu àwárùtún bẹ̀rẹ̀ wàlá yábẹ̀ bàádókò mọ̀ alábẹ́ ìbáàdìn wàkúnú ìbádàlọ́hì ìkwánà ولا يبع بعدكم على بيع بعد وكونوا عباد الله إخوانا ولا يبع بعدكم على بيع بعد وكونوا عباد الله إخوانا láti ṣe group one ákàdé òní wà látàdá group two ákà láti wà láàyè bì dé tuntun bẹ̀rẹ̀ látàhá sàdú wà látànà ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وقولوا عباد الله إخوانا لا تكاسلوا ولا تناجشوا ولا تباغضوا ولا تنافروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يحببكم على بين وكونوا عباد الله إخوانا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عتابا Ọwọ́kọ̀yọ̀ kan jáde kalẹ̀ kan sí. Láàtà àṣájú, wàláàtà mẹ́jáṣú, wàláàtà tàgọ́dú, wàláàtà dàbárú, wàláyàbẹ̀ ìbáàdúkùn aláàbẹ̀ ìbáàdìn. وكونوا عباد الله ìtumọ̀ àti mọ̀túnmọ̀ tàná yẹn pé látàá sàdú ẹ̀rọ máa ṣe kí tààrà yín tàgbẹ̀ kí ni orúkọ mi fún kẹta kẹni mọ́ni kí látún ló jọ inú ibi ni kí látún ló èrè ní hmm. kí látún ló tún pè ń bí gan ẹbìta ẹbìta ẹbìta hmm. àwọn tó ń pèlè elébìta ni àwọn èdè oríṣiríṣi fi mú mọ́lẹ̀ yorùbá tí wọ́n ń lò fún kẹ́nìmọ́ni ni kẹ́nìmọ́ni inú mi bí ni èmi mi ebìta àti kèéta hàn kèéta ń ṣe kèéta rẹ̀ dákun márùn níbà ọlọ́run tó sànà rẹ̀ wà látàná jàṣu yẹn làlá ṣàlàyé láàárọ̀ ìpínlẹ̀ mọ́ṣẹ́ náà jìṣu ara yìí wàlá tàbá bọ̀dú ẹ má mà kórìíra ara yín wàlá tàdábàrú ẹ má mà ṣe kíni kọ̀yìn ara yín síra yín ànábì wa ni wàlá yẹ látànà jàṣù tànà yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ẹ má ṣe nájíṣù kí náà ń pè ní nájíṣù ọ́n òyìn máa wà nínú tààmù sí àlèmọ̀ àmẹ́láàtì nínú òwò ló máa ń wà mọ̀rọ̀pọ̀ nínú kí mo ló máa wà wọ́n wà ní owó òun náà ni gẹ́gẹ́ bí Sheikh ah, Muhammad bonole ope nígbà ṣe ṣàlàyé wọ́n ní an yazida fi sil'ati wa huwa la yuridu shira'aha kẹ́nìkan lékún owó owó ọjà láì lérò ń gbà ríra ó fowó kún ọjà kò sì gbèrò àti rà á láàkín yùrídù ilẹ̀ ìdẹ̀rọ̀rọ̀ gbèlè mọ̀ṣítárì ṣùgbọ́n tó gbà lérò pẹ̀lú kó fowó kún ọjà yẹn ó fowó lé ọjà yẹn ni pé ó fẹ́ kó ìnira bá ẹni tó fẹ́ rà ẹnìkan lọ fowó lé ọjà èròǹgbà rẹ̀ sì kọ́ ni kó fẹ́ ra ọjà yẹn o ṣùgbọ́n kàn kó nira bá ẹnìkan tó fẹ́ ra ọjà yẹn ni. àó náfà nọ́fàlẹ̀ báyìí kò sì gbèrò pé ó fẹ́ ṣe àǹfààní fún ẹni tó ń tà gbọ́rọ̀ yẹn yìí awìlẹ̀ àmọ̀rọ̀ yìí ni máa tàbí méjèèjì ẹgbọ́rọ̀ yẹn yìí dáadáa ẹnìkan gbé ọjà wá sí ọjà báyìí òun ń tajà ẹnìkan wá fẹ́ ra ọjà lọ́wọ́ ẹ̀ gbòrògbòdìyẹ ẹnìkan ń ta ọjà ní ní ọjà ọgọ́jà ìkàlẹ̀ ó fẹ́ tà ẹnìkan wá ṣe kíni ó fẹ́ ra ọjà lọ́wọ́ ẹ̀ ẹnìkan wá dé bóyá fún àpẹẹrẹ ẹni tó fẹ́ ta ọjà yẹn ó pè ní fifty naira ẹnìkan wá dé wá ní seventy naira òun kọ́ ló kalẹ̀ o èròǹgbà ẹ̀ ni pé ó fẹ́ kó nira bẹ́ẹ̀ tó fẹ́ ra hùn tí tó fẹ́ ra fifty naira ti wà lẹ́nu ẹ̀ ta lówó tó wọ́n tí ó fi rówó rárá tó kàn fẹ́ nìyẹn tàbí nígbà míì ó lè jẹ́ méjèèjì náà ó fẹ́ kó nira bá ẹni tó ṣe kíni tó fẹ́ rà ó sì fẹ́ ṣe àǹfààní fún ẹni tó ṣe kíni tó fẹ́ tà bàbá ní mísàlù dálì àpèjúwe irú rẹ̀ ó ní wọ́n gbé ọjà wá sí wọ́n gbé nǹkan kan wá tí wọ́n fẹ́ tà ní ọ̀sọ́jà ẹnìkan bá sọ pé òun ó rà nílùú òun ó rà ní hundred naira fún àpẹẹrẹ òun ó rà lọ́gọ́rùn-ún hundred naira lẹ́nìkan bá dé nígbà tó sọ pé ọjà ẹgbẹ́ hundred naira lẹ́nìkan bá ní one hundred and ten naira bóyá jẹ́ kí n mówó tó ní ìsìn bóyá nìkan ní one hundred and hundred naira nìkan ní ẹgbàá one fifty. òun kọ́ ní ìtajà ọlọ́jà dúró ẹnìkan débẹ̀ òun náà ní ẹgbàá one hundred naira ẹlòmíì kan dé lẹ́yìn òun ní ẹgbàá one fifty. kọ́sùdùú èròǹgbà rẹ̀ ní ìdèrọ́rọ̀ bí ada sáìn wà ziyada asámẹ́nu àlẹ́ fàádà méjì èròǹgbà rẹ̀ ní pé wọ́n fẹ́ ra naira one fifty ṣe pé yóò ní ẹni yẹn lára àti fifty kù mo rò bó ìmí wọ́n tó wọ́n tó ju ìmí wa rọ́jùlù àkàrọ̀ àrọ́jùlù àyẹ̀sù mùsílà wàlẹ́ ìsàbẹ́ ìnáwó àbẹ́ ìnàṣà ìmṣẹ́yìn lakin àṣìlà lè sọ̀dí kínlá fàárọ́dà ń yẹ zídà min ajílì náfọ̀ ìsọ̀dí kìí báyìí fàádà haramu wàlẹ́ ẹ̀jọs àpèjúwe kejì tí wọ́n mú wa wọ́n ní ẹnìkan nájà wọ́n ti gbọ́jà kalẹ̀ òpódìyé ẹnìkan tí ọ̀rọ̀ kàn ló wá rí pé ìwé ìdìbòsọ lẹ́ẹ̀kan ẹni tó fẹ́ rajà ní hundred naira ṣùgbọ́n ẹni tí ó jẹ́ nìkẹta tó ń bọ̀ yẹn ọ̀rẹ́ rẹ̀ ló ń ta ọjà yẹn ọ̀rẹ́ mi ń tajà ó wá fẹ́ kí ọjà yẹn kó tà ju hundred naira lọ òun wá débẹ̀ ní ẹgbàá one fifty ní tó gbà lérò tiẹ̀ yẹn pé kọ́rẹ́ òun bá lè ṣe kí ni kó lè jàǹfààní kówó yẹn ó pọ̀ díẹ̀ èèyàn náà àràmù ni alákọ̀ọ́kọ́ àràmù mo rò pé a mọ́ta alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni pé ó kàn fẹ́ kó nira bá ẹni tó fẹ́ rajà ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ ṣe àǹfààní fún tani ẹni tí ó ń ta ọjà ó ní ẹlẹ́ẹ̀kẹta àrọ́ọ̀dàlì ìdèrọ́ọ̀rọ̀ bìlìmùsítẹ́rì wà náà àlèbá ìhí fàádà ìdàn haram tẹ́lẹ̀ kẹta ni pé ó gbèrò àti kó nira bá ẹni tí ń tajà ó sì gbèrò láti ṣe kíni ẹni tó ń ta ó gbèrò láti kó nira bá ẹni tí ń rajà ó sì tún wá gbèrò àti ṣe kíni ṣe àǹfààní fún ẹni tó ń tà tàlákọ̀ọ́kọ́ ni pé ó gbèrò àti kó nira bá ẹni tó ń tà nìkan ẹlẹ́ẹ̀kejì ó gbèrò àti ṣe àǹfààní fún ẹni tó ń tà nìkan kì í ṣe kó fẹ́ ni ẹni tó ń rà lára ṣé ti yé nìyí ẹlẹ́ẹ̀kẹta méjèèjì ló gbèrò rẹ̀ papọ̀ eléyìí àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá ta talẹ̀ tí wọ́n bá ta talẹ̀ ńgbà mi tàbí wọ́n fẹ́ ta lé tàbí wọ́n fẹ́ ta ọkọ̀ ìyẹn ni mọ́tò lùkìrí yẹn máa ń sábà ṣẹlẹ̀ dáadáa bí ẹ fẹ́ ra lẹ̀kẹ́ bóyá kèfèrí ni bóyá nàṣàrà ni ẹnìkan wá fẹ́ talẹ̀ bí àwọn tí wọ́n á ná lẹ̀ yẹn pé three hundred and fifty thousand naira ni ó wá rí i pé muslim lẹ́ni tó fẹ́ ra lẹ̀ yìí nasara sì ló pe àwọn muslim àwọn ará ní five hundred thousand bàbá kò gbèrò àti ìràwọ̀ láti kó nira bá mùsùlùmí àwọn mùsùlùmí ah wọ́n sì ní bùkátà sílé afẹ́kọ̀ọ́ sílẹ̀ lókè bàbá yà fún yín five hundred thousand yẹn pé àwọn muslim jàre ó kàn gbèrò láti ní àwọn yẹn lára mo rò pé tiẹ̀ nìsí ẹlẹ́ẹ̀kejì ta lè mú wá bóyá mọ́tò ọ̀rẹ́ rárá mọ́tò òun gbàtọ́rẹ̀ rẹ̀ ra ọkọ̀ yẹn wá wò pé bóyá ó ní nǹkan kan tó fẹ́ ṣe bóyá ọmọ ẹ̀ ní admission to university bóyá òun fúnra rẹ̀ jẹ gbèsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wá fẹ́ ta ọkọ̀ yẹn ọkọ̀ yẹn bóyá ó rà ní one point eight million naira ìgbà tójú owó wá pọ̀n kò sì tí ìlú ọkọ̀ gan fọ́dún kan ẹnìkan ní òun rà ní eight hundred thousand ìgbà tí òun rẹ̀ rà lọ́nà ẹ̀mú owó wá òun rẹ̀ kàn wọ́n pé ah ọkọ̀ ìwọ́ọ̀tì kọjá bẹ́yẹn ni ẹni ó sì mọ̀ táwọn tó fẹ́ rajà yìí wọ́n lówó kan ní kò yí tó kò fẹ́ ni wọ́n lára ṣùgbọ́n wọ́n fẹ́ lo àǹfààní pé ojú owó ń pọ́n ọkùnrin kí wọ́n rà lówó pọ́ kú eight hundred thousand máa ká one point five wọ́n rà one point five jọ láti ṣe ọ̀rẹ́ rẹ̀ yẹn ní àǹfààní èèyàn náà wọ́n ní àràmù ni o ìdílé mi jẹ́ àràmù ni pé ẹni yẹn kò ó lè wọ́n bọ̀ fún wá fìfì ẹ̀ lè ẹlẹ́ẹ̀kẹta ni pé méjèèjì ló gbà lérò pòròpòdì ó fẹ́ ṣe ọ̀rẹ́ ẹnìyẹn láǹfààní ó tún fẹ́ kó nira báwọn ẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé tọ́rọ́ rẹ̀ so eléyìí o ni wọ́n ń pè ní anachu lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa salam sọ pé wà látànà jàṣù jẹ́bi sheik wa ah, Muhammad bin al-Usaymin rahimahullah rahmatan wasi'a kẹ́bí wọ́n ti ṣàlàyé rẹ̀ nínú ṣẹ́ríhù ogójì àdìsí Imam Nawawi ọlọ́run kò fún wa ní àgbọ́yé rẹ̀ nítorí náà ó ṣàlàyé fún wa ohun tí wọ́n ń pè ní alẹ́kṣù ká má máa ṣe ó máa ń ṣẹlẹ̀ lọ́jà téèyàn bá fẹ́ rajà ńgbà mi ọjà mi ò wú yẹn lóòótọ́ ẹnìkan tó wá fẹ́ rà lọ́dẹ nìyẹn wá fẹ́ kó tà fún yẹn fẹ́ rà kò á ní jẹ́jẹ́ nìyẹn ó sì ná délẹ̀ yóò kàn sáré fún ó sí ni pé two hundred naira ẹgbà ẹgbà tí wọ́n rẹ́ náírà nìyẹn ó kàn sáré ta ni kí tó fẹ́ rajà tẹ́lẹ̀ ò lè dùn kò lè dùn rárá èmi máa ń rí lọ́jà dáadáa ń gbà mí bódà mo fẹ́ ra iṣu ní ọjà oko kan mo fẹ́ ra iṣu ẹnìkan ti wá kó owó lé èdè mò ń sọ yìí ẹnìkan ti kó owó lé four thousand naira bẹ́ẹ̀ mi ṣe dé ah, ẹ̀yin náà ẹ̀ náà rárá tẹ́ mo ti ẹ̀yin lóbìnrin tẹ́ ẹ kọ́kọ́ náà ti dán wọ́n láwọn ọ̀rà mọ́ ẹ̀ rà mọ́ wọ́n láwọn ọ̀rà mọ́ wọ́n ní kó wọn ò gbà òkè bá mi náà wá ní mọ̀mọ́ yẹn wá ní four thousand five hundred naira lòun ó tà ọmọ náà ló wá ní ẹ jẹ́ kí wọ́n fàpò kan sí jàre tí wọ́n naira ká sọ sọ́sọ́sọ́sọ́ àwa fi two fifty sí mọ̀rọ̀kọ̀ ti yẹ yín ká ní ṣe sọ pé four thousand tí wọn ò tí ì parí ọ̀rọ̀ wọn tí mo ní Mama four four five ṣe àgbẹ̀ màmá ó sàárè four five ń bẹ̀ nájíṣù ni wọ́n pè é apẹ́tàn náà àwọn àfáà tún wá fi sí abẹ́ nájíṣù náà wallahu ta'ala alam àwọn tí wọ́n máa lọ jókòó lọ́nà oko de àwọn àgbẹ̀ tí ń kọjá bọ̀ tí wọ́n ní jẹ́ wọ́n dọ́jà wọ́n fi kún fún àpẹẹrẹ ní ìsìn irú àwọn ìlú tí wọ́n ti máa ń nájà oko wà náà làwọn àwọn ọmọ ọjà oko ọjà oko ọjà oko àwọn ìlú tí èyí ṣe ìlú ńláńlá wọn àwọn èèyàn ò lọ jókòó kódà ìlú ńlá ń gbà ní àwọn èèyàn ò lọ jókòó sọ́nà ibi táwọn ọlọ́dà gbé ọjà bọ̀ wá sí ọjà àwọn náà oníṣòwò ni wọn wọn ti wàá sọ kalẹ̀ lórí wọn wọn ti máa lọ rà lójú ọ̀nà wọn ò ní jẹ́ wọn ó dọ́jà ṣẹ́ẹ̀sùn pé ọjà ní iye tí wọ́n ta ọjà tí wọ́n bá kó lọ sínú ọjà gangan ó dá lórí bí ọjà ṣe pọ̀ sí àti bí àwọn tó fẹ́ rajà ṣe ṣe kí ni yán ṣe pọ̀ sí nígbà míì ọjà míì o lè gbówó lórí tó tó dọjà tí wọ́n kó ṣe kí ni kó rẹ̀ wálẹ̀ ṣùgbọ́n nínú ọjà àwọn ti gbọ́ pé five hundred naira ni wọ́n ń ta kínní àwọn kan lọ́mọ gbà lórí wọn lọ́nà three three hundred naira ni wọn ò ní jẹ́ wọ́n dénú ọjà inú àwọn ènìyàn ó sì dùn ẹ̀kọ́ àwọn àgbẹ̀ igba àná sẹ́ni tó gọ̀ ní wọ́n fi máa rajà lọ́dọ̀ wọn. Hmm ìgbà àná sẹ́ni tó ṣe kí ni sẹ́ni tó gọ̀ wọ́n ó rà á lára mọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni àwọn wàá gbé lọ́nà ọjà àwọn ò dà láàrò a máa ń ṣẹlẹ̀ dáadáa ní àwọn ọjà oko èyí mo tún rí níjì òní mo sàmọ́ ẹ̀gbọ́n rí yun lọ́sùn tí n bá fi lọ sáwọn ọjà oko ń gbà mí ẹlòmíì ní àkílà bá wa lọ́jà oko gbogbo nǹkan làfà àwọn tó bá ti já àlàálì làfà àwọn wáàkì ní ọjà oko yẹn tòmátì wọn kò tì àwọn tó ń bẹ́ ráyẹ̀ wá lọ ó ti lọ sí ìpàdé pé àní àti báyìí lọ àwọn tó fẹ́ ta tí wọ́n jẹ́ àwọn àgbẹ̀ ó ní àwọn ògbà nígbà táwọn àgbẹ̀ bá rí pé ọjọ́ mọ̀ ń lọ àwọn èèyàn wọ́n sì ní kùrọ̀ wọn bá àgbà ẹ káwàá kó ṣe rí wọ́n ṣe kó òun ṣe rí ẹ̀yìn tẹ̀ ìfi àwọn alárùbọ̀ tó wá ra hàn tẹ̀ ẹgbẹ́ ìsọpẹ́ ẹgbẹ́ rà ní tí wọ́n ra five hundred ní ìsìn ẹ̀mọ́

òwúrọ̀ tó yẹ ká lọ fi ka quran ká fi ṣàtúkàrù ká tó káwá ṣe máa lọ nílẹ̀ yorùbá ẹ̀rọ àwọn haúsá ó ti ra haúsá kan tí ó jì lọ jàrá ẹgbẹ́ mẹ́fà rí àpẹẹrẹ rẹ̀ nílùú lùtù àkàrẹ́ máa ń wo àwọn haúsá ni ń ta tòmátò ní ṣáṣá wọn àwọn ò lọ sí mọ́ṣáṣí o wọ́n lọ ká ṣùgbọ́n àwọn ò lọ kí ṣubú ṣé wàá ti ráwọn obìnrin àwọn oníṣòwò yẹn wọ́n ti dúró kódà wọ́n tún ti máa jà lẹ́yìn àwọn tó bẹ́ẹ̀ tajà fún èdè ìwọ ló wàá rà èmi ò rà kíníkan kíníkan kò sáyé o ò lè rà ju apẹ̀rẹ̀ kan o gbogbo ẹ̀ lè ṣe wáá kó oníjẹta àwọn ọmọ haúsá ò tíì dé o haúsá lọ kírun òní ò jẹ búrẹ́dì àti tíì alhamdulillah ń ṣe wọ́n wàá dé wọ́n jẹ́ wàá gbowó lọ wọn ẹ̀yìn èyí ojú yìí fọ́nu àwọn tó fẹ́ tajà fún yín lọ kírun ẹ̀yin tẹ́ fẹ́ tajà ń jà mùsùlùmí sì ní yín ìgbọ́rọ̀ ṣẹ̀tàn ṣe lè ṣùgbọ́n tó sáà fàájù náà ni àṣà wa ẹ̀rí pé gbogbo àwọn akéwì àti gbogbo àwọn olórin ni wọ́n máa sọ pé òwúrọ̀ ní kíni òwúrọ̀ lọ́jọ́ ṣùgbọ́n àṣọ pé kéèyàn máa ṣiṣẹ́ lóòrọ̀ o ṣùgbọ́n tá à ń ṣàlàyé ni pé ká mú tọ́lọ́ ń gbọ́ tá a bá ti ṣe kírun tá a ṣe àṣkárẹ́ lábà wallahu ta'ala a'lamu ẹlẹ́ẹ̀kejì kí ló wá sọ àdífì yẹn sọ pé wala yabi' ba'dukum ala bay'i ba'din alábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní wala yabi' ba'dukum ala bay'i ba'din èyí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa tú sí tèmi máa gbọ́ lẹ́nu wọn ní gbé ẹ má sì lé ọjà tí ọmọ ìyá yín tí ó ti rà bí wọ́n ṣe máa sábà tú àdíìsì nù fún ní ọjà tí ọmọ ìyá yín tí ó ti kówó lé ẹ̀mọ́ra ṣùgbọ́n tí a fẹ́ ṣàlàyé ń bí ni pé wà láàyẹ̀bẹ́ bá àdúkùn àlàbẹ́ ìbá àdín mo rò pé díẹ̀ òun àti nájíṣù náà wọ́n ṣe kí ni wọ́n jọra wọn òun àti ìlànà olójọra wọn yìí òun àti nájíṣu náà wọ́n fi ọgbọ́n wọ́n fi jọra àwọn díẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé gẹ́bíṣẹ́kì sẹ́mi ìṣẹ́sọ́ wọ́n ní àpẹẹrẹ rẹ̀ pé kí wà láyàbí kí ó má ṣe tà bá dùkún apá kan yín àlábẹ́ ìbáadé lórí ọjà ẹlòmíì máa mo kàn tún ní bọ̀rọ̀ gidi ni o wọ́n ní rọ ayíta rajulan bá àlà akhar sílà bí aṣàrọ̀ fa àtẹ́yíta ila al-mushtari wà kúta ana àtẹ́yí òtíkà mìsílá àbí sísá àwọn òtíkà khayran mini àbí aṣàrọ̀ fàádà bẹ́ẹ̀hún àlàbẹ́yì àkíhì wà wà haram wọn àti náà jù nǹkan kan fẹ́ jọra wọn wọn ni orí ọkùnrin kan tó ń tajà fún ẹlòmíì ó ń ta ọjà kan níbi àpẹẹrẹ hundred naira ìwọ wá lọ ọ̀dọ̀ ẹni tí ó ń ra ọjà yẹn ó wá sọ fún wípé èmi ò fún ọ ní déédéé irú nǹkan yẹn tàbí ń fún ọ ní èyí tó ṣe kí ni èyí tó dáa ìyẹn tó pọ̀ jù ìmọ̀ bóyá ogún ọdún mọ̀ ń sọ ọ́ ẹ máa gbọ́ dáadáa o ẹnìkan sì ó gbé ọjà kalẹ̀ àbí ó ń ta ọjà àti ẹ̀ ẹ jẹ́ ká sọ pé ọjà yẹn jẹ́ iṣu kí ni mo pe ọjà yẹn iṣu ó wá fẹ́ ra iṣu yẹn ní five thousand naira kó lè yé wa dáadáa five thousand naira ìgbà tí wọ́n wá rí o wá sọ fún ẹni yẹn pé ọ̀gá ilé iṣu kan ìtẹ́ fẹ́ra five thousand àbí ilé iṣu méjì ilé kan iṣu márùn-ún ok ẹ jẹ́ ká pò ilé kan ẹ fẹ́ra five thousand irú iṣu gangan èmi ó ta fún yín ní four thousand naira ní ìmọ̀ bóyá ọ̀rọ̀ yìí wà díẹ̀ ìwọ kọ́ ló ń tajà o ẹnìkan kó ọjà ìkalẹ̀ ilé iṣu kan ìyẹn iṣu yẹn jẹ́ iṣu márùn-ún tó wúwo tó tóbi dáadáa ẹnìyàn wá five thousand naira lòun rà ìwọ̀ sí wá gbọ́ wá ní ọ̀gá irú iṣu yìí yóò lèmi náà ní ẹ wá san four thousand fún tàbí kò sọ yí pé mo rò pé ṣé ìyẹn kọ́kọ́ yé ẹ̀kejì tí àlàyé tí bàbá wa sọ ní pé a ò fi kà xeyìnrán mi ní abẹ aṣáró tàbí iṣu tẹ́ fẹ́ ra five thousand yẹn mo ní àwọn iṣu míì tó tóbi ju eléyìí lọ ẹ san five thousand yẹn fún tàbí àwọn iṣu tó dáa iṣu eléyìí ní ìsìn kò dáa fún yán ṣùgbọ́n dáa fún jíjẹ èmi ní iṣu tó yẹ pé ó dáa fún iyán ó sì dáa fún jíjẹ irú eléyìí náà ṣùgbọ́n ẹ san five thousand yẹn fún mo rò pọ́rọ̀ ọ̀hún sọ̀rọ̀ yẹn yìí àwọn lè ní fàádà bẹ́ẹ̀ ù àlàbẹ́ ìhàkì ìyí ó ní pé bẹ́ẹ̀ ù àlàbẹ́ ìhàkì ìyẹn òwò lórí òwò hm, ẹ má ṣe máa ṣe owó lórí kíni lórí owó míì ẹ má ṣe ọ̀wọ̀ lórí kíni lórí owó àpẹẹrẹ bí ṣèkùn fẹ́mi ṣàlàyé nù ẹlòmíì tí ò wá sí lóko pẹ̀lú àwọn ẹ̀rọ aṣọ àfáà kí ni kí wá ní ìsìn súpámákẹ́ẹ̀tì làwa ti máa ń rajà olùtí <laughs> ah, ò bá rajà ní oṣù kó lè ra nǹkan mi ó máa ń ṣẹlẹ̀ anything any product ni ẹlòmíín sọ pé àwọn ah, ọ̀gá which kind product they give you this one this one na uh, araki ah araki ah, no good na jòjòló na in indẹta nǹkan kan náà ló lè jẹ́ fíríjì méjèèjì araki yẹn ṣé na araki they say they wan sell for you for twenty thousand oga this jòjòló better pass araki na twenty na twenty thousand we dey sell them to this araki if you use them by six months everything don kpafuka but this jojolo if you use am i give i go give you guarantee three years come pay twenty thousand take am if anything happen before three years make you bring am come i go i go replace am i go give you another one but if you no get money if na this uh, eh, araki you wan buy i dey sell am na fifteen thousand come buy am mo rò kọ́lọ̀ yẹn yé tó kọ́lọ̀ ó ṣàmù àwọn ní gbogbo ẹ̀ haramu ni ànábì sallallahu alaihi wasallam wá sọ pé wa kunu ibadallahi ikhwana ẹ jẹ́ ẹrúsìn ọlọ́run ikhwana ní ọmọ ìyá ẹ jẹ́ ẹrúsìn ọlọ́run ní kí ni o ní ọmọ ìyá gbogbo àjẹjọ ọmọ ìyá ọmọ àdìsí tá ti há sórí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa masalul mùsùlùmí àpèjúwe àwọn mùsùlùmí fi tarahumihim watawaddihim ní àpèjúwe àwọn mùsùlùmí nípa ìmọ̀ ṣàánú ara wọn àti ìmọ̀ nífẹ̀ẹ́ ara wọn hmm? nípa ìkáànú ara wọn ìmọ̀ nífẹ̀ẹ́ ara wọn tó ní masalul jasad ó dàbí àpẹẹrẹ ara èyí tó sọ wípé ìdàṣítàkà òdùwọ̀n tí oríkèé ara kan tàbí ẹ̀yà ara kan bá ń kérora pàdánà gbogbo àwọn ẹ̀yà ara yòókù ó máa bá kérora bí kí làwọn níbi ìyà kó máa sà pẹ̀lú pé àwọn náà máa gbóná wọ́n ti da àwọn ọmọdé wọn òbí hmm? lè sùn. ìlòwí bìlìkìlì bìlì húmọ̀ ọ̀sán bẹ́ẹ̀ lọ́wọ́ àdìsí yẹn tá a sọ ń jọ̀hún irú ẹ̀ lélẹ̀ náà ọmọ ìyá gbogbo wa ọ̀kan ni wá torí náà ẹni tí ń tajà àwọn ọmọ ìyá rẹ̀ náà ni mọ́túnmọ́ fi torí pé ìwọ náà sáfẹ́ tajà tani sì máa báyàn tajà ọlọ́run ní báyàn tajà hmm. tẹ́yàn bá ti nínú ẹ̀ nípa ọlọ́run ní báyàn tajà kì í wá ṣe bá a ṣe tà tó tàbí bá a ṣe pawó tó náà ni a ṣe là tó òun ló ṣokùnfà yorùbá jìnlẹ̀ wọn ni ló dífá fún òun ló fà tó fi jẹ́ pé ẹ̀rẹ̀ ni tí ń ta mọ́tò kò ní í kọ́lé yóò tún jẹ gbèsè rẹpẹtẹ ẹ̀ẹ́sì rẹ ni tí ń tẹ̀fọ́nú ọjà tí ń sílé ẹni tí ń tẹ̀fọ́n ẹ̀fọ́ ní tànú ọjà yóò kọ́lé ẹni tí ń ta mọ́tò kàkà kó kọ́lé àwọn ilẹ̀ rẹ̀ ó tún lọ ta ni láti san gbèsè tó jẹ òun ló bí dàrẹ́tọ̀ lọ́fíìsì tí ò nílé lórí tí mẹ́sẹ̀ńjà sì ṣe kí ni tó kọ́lé mo mọ ọkùnrin kan mẹ́sẹ́ńjà ni ó wà nílùú wa ó wá lọ kọ́lé sí ìlú wọn wá ní òun kọ́lé sí ìlú wọn kan bó ń ṣe èmi wá wò pé òṣìṣẹ́ ìjọba pé ó yá lóun ní ogbowó ogbowó ó yá owó ní owó èlé tí wọ́n máa yáyàn tí ìjọba máa yáyàn àbáwọn báńkì lẹ́nu mo wá wà nínú ọkọ̀ táwọn pè lágbo lóńbì yẹn ní kórópin ó wà ń bẹ <clears throat> níjọ náà èmi náà wà ń bẹ ẹni yẹn àdúgbò kan là ń gbé mo mọ̀ dáadáa ó mọ̀ mí dáadáa máa sanwó rẹ̀ ó wá ń sọ̀rọ̀ pé òun kórìíra owó èlé o owó yíyá ẹni ṣe mùsùlùmí o wọ́n ah, wo ọlọ́run mọ̀ sàánú tí mi sì ń ronú ni pé bóyá owó ló yálé kọ́lé ó ní owó yẹn ní èdè ìlú wọn ní yorùbá ní ìyàwó èmi kí ni wọ́n sọ pé òun fẹ́ràn owó àwọn nọ́ọ̀sì sì ń bẹ torí health sector ló ti ṣe àwọn nọ́ọ̀sì ń bẹ ń bẹ̀ ní wòye ralẹ̀ dókítà ní ìkan sọta ìmọ̀ràn ni kó tó lè kọ́lé yóò ṣẹ̀yún fáwọn èèyàn kó tó lè gun káà gbogbo operation tí ò níbi operation yóò lò níbi operation yóò ṣàlànà cut and sew tí àgbà àwọn kan wà níbi wọn ò bẹ̀rù ọlọ́run tó yẹ pé cut and sew doctor ẹ mọ̀ tẹ́nìkan ọmọ kan bá ti ní nínú rùn wọn emergency willing to the tíátà ni ìyẹn pọ̀ ní àwọn ilẹ̀ apá tí wọ́n pè ní south east nàìjíríà yẹn kó tó mọ tó ń jẹlẹ̀ wọ́n ti kún ọ lóorun wọ́n ti lanú ẹ̀ ẹ lọ wá ninety five thousand naira wa kò sí ní tí wọ́n ṣe inú rẹ̀ wọ́n kàn láwọn tó ń ràn padà mí ninety five thousand gbogbo wọn ni ẹja ẹ bá abílẹ̀ dání in fact ẹ̀yin náà jáde wàhálà táwọn tó dá ẹ lọ wá òun ò lè dín kọjá eighty bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan kan àwọn kan wà bá ń kọ́ lóun ṣàánú wa àwọn ọmọ ìyá wa mùsùlùmí kọ́ lóun ṣàánú wa ni o ló fi jẹ́ pé bá ìsàn bá ń ṣe èèyàn náà kéèyàn wo dókítà tí ó lọ ọ̀dọ̀ rẹ̀ o káàtì ẹ̀ máa lọ àwọn tí gbóná bá wí òun ó yẹn ju gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kọ́tà ń so dọ́kọ̀ ẹ̀ wọ́n kàn lánàá ẹ̀ kò sí bí wọ́n fẹ́ kò ní ìdí ọ̀pẹ́rẹ́sì wọ́n kàn ṣe torí pé ọ̀pẹ́rẹ́sì máa ń yọ owó ọlọ́run kò ṣàánú wọn tí àdàdùn bẹ̀ àti ṣàlàyé tíjọ́ sí pé nípa ìjọmọ̀ ìyanu Islam ní òní jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ naam ìbéèrè kan naam dápẹ́ ilé ìfẹ́ gùn láàárọ̀ naam ó yá. alhamdulilayi bẹ́ẹ̀ bá lọ ẹran iléyà mo sá ń bọ̀ ẹran iléyà kéjì ẹran nìkan ìwọ tó kò yé mi o ẹ ṣàlàyé mi ìmọ̀ mi ìmọ̀ mi ìdí ìṣàlàyé wọ́n ti dáadáa nínú ìgbà ìjọba ra ẹ̀yìnkì bàbà bíi lọ́pẹ̀lẹ́pà ọ̀rẹ́ ẹ̀yà ti dójú ọ̀sán bá sọ làádá ìṣá. sáwọn tó ń gba làádá yẹn ní tìlọrin yẹn àìlẹtẹlẹ pàm sáwọn ló ń ta ìpàdé fúnra wọn. làádá mi lè dá táwọn kó tó wá kà sí wọn táwọn sáà. ṣé wọn ẹ ti rà tán. á ti rà wọn ara nǹkan tí wọ́n sọ ń pa ìran nìyẹn pa ìran náà kan ní táwọn afá tún sọ ó ní àwọn ń bàràǹdà jẹ́ kí n tètè mú ìyún wá nípa ọ̀rọ̀ owó ṣàpọ̀rọ̀ owó nǹkan tó jí díẹ̀ àwọn kan máa lọ ọjà wọn ò ní ọjà tí wọ́n fẹ́ tà wọn ò sì nílé ìtajà ń bẹ̀ yẹn wọn ò ní ṣọ́ọ̀bù àwọn jókòó kalẹ̀ sí ibi tí ọlọ́jà ti ń tẹ́yìn tẹ́ ń bá wá fẹ́ rajà wọn ò ni kí lẹ fẹ́ rà àwọn ni ó bọ̀ lọ́jà ta ká ọjà yẹn two hundred naira fàpẹ̀rẹ̀ wọn ó tà two fifty ọlọ́jà sì ti mọ̀ yóò wò bá ti lọ wọn ó two hundred naira fún ọlọ́jà àwọn ó sọ fifty naira sápò haramu ni kò bá mu àwọn a fún àpẹẹrẹ afẹ́ra fáànù kò ta fáànù nínú ẹdún ẹdún ọ̀hún bọ̀ yóò lọ ra fáànù yóò lọ gbé fáànù níbì kan yóò tà fún yóò gbowó rẹ yóò yọ tiẹ̀ yóò kó fẹ́ lómi àwọn èèwọ̀ ní haram nínú ṣẹlẹ̀ ìsìlám mo rò pé dé ṣùgbọ́n ká ní wọ́n wá sí ṣọ́ọ̀bù rẹ fáànù náà nìwọ náà ń ta tàbí àwọn nǹkan tó jẹ mọ́ bíi kúlé ti tẹ̀yìn ta wọ́n wá béèrè irú nǹkan tó ń ta yẹn ò o lẹ́tọ̀ọ́ láti lọ gbà ń bò mí tàbí kó lọ ra kó wá tà fún wọn torí pé n tó ń ṣe gangan nìyẹn mo rò pé irú yẹn ni wọ́n ń pè ní ṣe dropping ní bí wọ́n máa ń ṣe ní íńtánẹ́ẹ̀tì ìjọ tí wọ́n kọ́ béèrè ọ̀rọ̀ ọlọ́run mi mo ní nìbàdàn èwo ni ṣe dropping à ẹ̀ ń ju ọkọ̀ ojú omi kalẹ̀ ní àbí kinu èmi ò mọ̀ o Suleiman Hamza ìwọ ló mọ ẹ̀yin lẹ́mọ̀ ṣe dropping o ìwọ ló ṣe kọ́ǹsì kí ni à ń pè bẹ́ẹ̀ wá àwọn èèyàn lórí nẹ́ẹ̀tì wọ́n mọ̀ advertise ti ẹja wọn ò lọ́jà kankan o tẹ bá ti wá sẹ́ndì owó sí wọn wọ́n sì lọ arọjà wọn kò sí tẹ́ fẹ́ rà tí mo ta wọ́n ta bóòlù wọ́n ta kúpà wọ́n ta mọ́tò wọ́n ta gbogbo nǹkan kò bá mu kò sọ́jà kankan o owó yìí náà ni wọ́n ti lọ ọgọ́lọ́run ṣàánú àti làádà tẹran lé àwọn olùsẹ̀ máa ń bí èmi inú mo fún mi bá fẹ́ràn lé láti kèé ṣe ìfẹ́ ìlólẹ̀ ń tẹran yìí forty five thousand naira ní stars kìí ṣe èyí táwà arìnrìn ìtàn tẹ́sọ̀ pé one thousand kan owó ládà gbogbo owó yín mọ́ o tí n bá ti yìí ní kọ́bọ̀ wọn ni àfa kódà nílẹ̀ haúsá wọ́n máa ń gbowó náà ni kò sí ta fẹ́ ṣe nìyẹn kí ló ṣe yín tẹ́ ẹ̀ mọ́ ṣírò mọ fáwọn èèyàn ẹ ẹ̀ ń kí náà ń pè ẹ̀ ń tan àwọn èèyàn jẹ èló lọ́jà asan for three thousand ló wá tún kù one thousand kan owó làádá táwọn àfààlẹ̀ haúsá àwọn èṣe wá àti ẹ̀mẹ́ nìkan ni wọ́n ti ṣe é ṣe àwọn èèyàn gbọ́ èmi ni mo gba ṣọ́ọ̀bù ní tẹ́nu ẹ̀ tó ṣẹlẹ̀ ní pé peter kọjá sí àmọ́ sanwó ń bẹ̀ owó rẹ̀ ṣe bí irú iṣẹ́ tí wọ́n ní torí bẹ́ẹ̀ lórí ìfisà àlàyé wípé kì í ṣe àwọn làwọn níbí àwọn máa ń sanwó bẹ̀ ní owó ẹ̀ làwọn ń gbà díẹ̀ ṣe bí ṣe ẹ̀tì ẹni ṣe bó ti fi sórí ọjà tó ń ta ṣé ní bọ̀ sanwó ṣọ́ọ̀bù rẹ ṣé ó ti fi sórí ọjà ọjà mo fẹ́ rà sórí àwọn oní tó máa ń pàápàá wa mùsùlùmí àwa brothers kó àwọn tó máa ráwọn brothers náà ti ṣé àwọn náà máa sọ̀rọ̀ láàdá ọ̀rọ̀ burúkú ni ẹ ti ṣírò rẹ̀ mówó ẹran ṣùgbọ́n tó ń ṣe wọ́n ni pé wọ́n ní ẹ táwọn bá lọ fi kún ẹran fún àpẹẹrẹ ẹran forty five thousand àwọn tọ̀hún yẹn tí wọ́n bá lọ náà àwọn ó pè ní forty four thousand tí wọ́n bá ti wá tà tán wọ́n kàn gbowó ládàá nítorí náà wọ́n tàjà wọn lọ àìgbọ́ lọ́n gbọ́ mi kò tí ì yé nì ẹran kan náà tẹ́yìn ti fi owó ládàá yín ń kún tẹ́ pé forty five thousand àwọn èèyàn ó tà ń forty four thousand bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá tà tán wọ́n ní okòwò ládàá one thousand naira ẹ wàá fún wọn ṣe pé lójú ti ẹni yìí tí wọ́n mọ̀ pé àwọn èèyàn ó ra ẹran tòun yẹn torí pé wọ́n rí pé ó fi one thousand dín sí tòun ó lẹ́ẹ̀sì sòdí ni ẹ̀tọ́ náà fi wá lọ mọ̀ pé ó forty four thousand pé àmọ́ gbowó làádá ńlá bá gbowó wa tán kò yé yín kíní yẹn kò bá mu sónú ṣẹ̀ríà Islam tẹ́ bá ti lọ́jọ́ fẹ́nu kò lórí ọjà torí pé ṣùrùtù bẹ̀rẹ̀ àwọn májẹ̀mú ọjà wà tẹ́ bá ti jọ fẹ́nu kò péye báyìí ni tó fún lówó yẹn tó ti gbà tán tí ó ti gbowó tó ti kà tó pé tó ti mú ọjà rẹ lọ kò tún sí nǹkan mí lẹ́yìn ẹ̀ mọ́ tó ti parí nìyẹn so bọ́lọ̀ kó ṣàánú so tó náà làádà ń kò bá mu rárá rárá ara àwọn bẹ́ẹ̀ ni ìtẹ́ sọ yẹn nílọrin pé àwọn ìyá kan kàn dédé jókòó kò bá mu kò bá mu rárá káyọ̀ pé àwọn ìyá yẹn ló torẹ́ lómi ló sọ kò yé yín ni àwọn ìyá yẹn ló ní ibẹ̀ yẹn ẹ̀ kí wọ́n gbowó ọbẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n kọjá wa rẹ́ǹtì nìyẹn àbí ẹ̀ kí wọ́n dá rẹ́ǹtì nìyẹn wà ẹ̀ ìyẹn náà sì wà nù sẹ́ríà mọ́tígéèjì gbogbo ẹ̀ ló wà nù sẹ́ríà. inú torí náà kò bá mu rárá àwọn bàràǹdà náà èyí ń wà ń bàdàn nígbà kan mọ̀ bóyá ó sì wà ń bẹ̀ ní ìsìn o yóò tiẹ̀ wà ń bẹ̀ ni ní àwọn bíi ní wọn ò ní lọ́jà kankan tí wọ́n tà tó ń kàn rìn kí tí wọ́n sì máa gbowó yóò wà tó àǹkan yẹn sọ ni mo kàn fi ṣe mi dárúkọ kí n máa mi tí máa lọ dákọ̀ product kan tó ti wà mákẹ́tì company yẹn lè gbọ́n sí pé mo bọjà àwọn jẹ́ ni mo fi ní jòjòló àti kàkàrà mo kàn mo wá bẹ́ẹ̀ ni yẹ pé ṣùgbọ́n pé brand máa ń wà fún àpẹẹrẹ ní ìsìn pé soft drink tá a máa ń mu táwọn èèyàn máa ń pè mineral oríṣiríṣiríṣi ló wà àbí ṣùgbọ́n gbogbo ẹ̀ kí ni wọ́n soft drink mo rò kó díẹ̀ bẹ́ẹ̀ náà ni ìta máa pè pure water sachet water tàbí bottle water ní wòye tó wà wájú wá sí wo ní ọkọ̀ sí ó tún lè rí mi àwọn míì ni ó tún ṣe ó tún lè rí mi àwọn míì yóò tún ṣe kẹ́nìkan wá fẹ́ ra bọ́tù wọ́tà yín sì kó ní ọbẹ̀ náírà kó ní kí ní ọbẹ̀ náírà irú rẹ̀ náà ń bẹ kódà ó ní quality jùlọ fifty náírà ni ẹ wá rẹ̀ yín o ẹ mọ́ ra lọ́dẹ̀ náírà sọ̀gá yìí kò tí yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là ń sọ pé kò bá mu tàbí kó sọ pé èyí tó quality jùlọ wà hundred naira náà wọ́n sì ń ta omi ó dáa ju eléyìí lọ ẹgbàá sọ ṣóbi yẹ ọdún ẹni mọ̀ sálàyé wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima